Hello everyone, welcome to Toyeen Talks. Wow, Tolúwani debi aya Maxwell bí mo ṣe máa ń pè é, ó jáde that is Kwame, gbogbo wa la mọ̀ sí Kwame, òun náà ló ń jẹ́ Tolúwani, òun náà ló ń jẹ́ Debbie, ó jáde gbazgbos bàbá bàbá um, bàbá Mohbad yìí pọ̀ o, honestly, gbogbo àwọn tó dẹ̀ ń support ẹ̀ náà ló fún ní nọ́mbà títí wọn like uh, Sister Yinka TNT, like Abuki Jesse, like. Uh, Yèyé Kudi court ah so many tó bá ṣàtìrí pé bàbá Mohbad lẹ support ti tó yẹ jẹ́ pé wá ń fún Wùmí àti mọ́mì Mohbad ní gbàsbọ̀s òun náà ti dúró gẹ́ngẹ́ ni ó lóun náà dúró pé máa gbà ẹ̀dẹ̀ máa wá sínú inbox láti wá sọ pé nǹkan tóun sọ ọ̀dà tẹ́ẹ̀bà láìkẹ́ move ó ní nǹkan tó sọ lẹ́jẹ́ ká gbọ́ fúnra rẹ̀ kó má dàbí ẹni pé Toyin Talks ló ń sọ gbogbo eléyìí mi ì ṣe ṣó mo kàn ń gbé wá fún yín ni thank you for watching till I see you in my next video stay safe stay blessed i love you bye. wọ́n ṣe wá dálé lórí kan tá a gbé ọrùn ẹ̀ sílẹ̀ ọrùn ẹ̀ bá rọ ẹjọ́ nítorí ọlọ́run ní dante bàbá mi kú bẹ ojú mi mo wà ń bẹ à ń gbé lápá báyìí ni ọmọ kékeré dẹ̀ ni mò ń gbé lápá báyìí ni a tún máa gbá palẹ̀ apá ò ṣe gan báyìí sókè kó gan àti bá ṣe ń gbé ọrùn ẹ̀ báyìí táwọn àbúrò ẹ̀ dé tán ń gbé ọrùn ẹ̀ tán ń sunkún kàn ṣe ọrùn ò ṣe rọ́ má ṣe ń gbé báyìí tó ń gbé lẹ̀ everything náà sílẹ̀ padà tó bá gbé báyìí tó ju apá yẹn lẹ̀ no control ó máa jùlẹ̀ ní gbàgà gbé ẹsẹ̀ yẹn kó sọ́lẹ̀ ẹ̀hàn kẹta yóò bá tí kù láṣẹ lè control ẹ̀hàn kan gbẹ̀sẹ̀ sókè wá kàn wọ́n rárá gbélẹ̀ díẹ̀díẹ̀ eléyìí wàá gbé sókè báyìí wàá jù lé wàá lọlẹ̀ ní gbàgà ọwọ́ wàá gbé sókè lọlẹ̀ gbàgà gbé ọrùn sókè gan lọlẹ̀ ní gbàgà. wọ́n á ń pàrọ̀ òṣì ń pàrọ̀ òṣì a fẹ́ plane kankan lálẹ́ tó ráwọ̀ ní ṣó ṣe lálẹ́ akọni hmm. àwa sọ fáwọn wèrè olóòbùkún tó ń wọnú ìbọ̀ sí wa wá sọ jagajaga ni èmi òbí mi ṣe wà yìí o gbogbo yóò bá kó bàbá Mohbad jẹ ẹ bá lọ ṣe DNA test kọ́nà mò ń ṣọmọ Mohbad ẹ bá lọ ṣe kọ́nà mò ń ṣọmọ Mohbad àní bàbá Mohbad olè alátẹnujẹ olóko rógirógi ó ti fọmọ níwọ jẹ ẹni tó ti rọra ẹ pípọ́n mọ́ kan ò lè ṣoríire mọ́ ọmọdé ṣoríire tàbí ṣoríire ilé ọmọ yẹn ló fẹ́ fi ṣakọ o <laughs> ó ti ń gbé girlfriend girlfriend bàbá Mohbad àfìgbà tó padà wọ ẹ̀wọ̀n ó padà wọ ẹ̀wọ̀n <laughs> olóṣì ẹ̀rọ kẹtẹ wá délé ẹjọ́ àwọn tó ń pè ní jọ́ọ̀jì yẹn ẹ̀wọ̀n pọ́lọ́hùn ni wọ́n ẹ̀gbọ́n tó máa ṣe my lord ọlọ́run ni wọ́n lé ẹjọ́ yẹn o tó bá ti wà nínú aṣọ wọn yẹn ọlọ́run ni wọ́n o sọ ọlọ́run kékeré ni wọ́n my lord téèyàn bá tó wà tó wà nírú rẹ̀ yẹn ó máa ṣe fẹ́ mu ni ó máa ṣe fẹ́ wá fún rẹ ní brain kẹfẹ bàbá Mohbad wọ́n ṣe balabala bíi ilá tó ti bàjẹ́ ó ṣe títí títí títí ó fẹ́ wọn gbára lọ́n ṣàánú èmi ò sí lára ń bẹ́ẹ̀ nígbà yín tẹ́ wọ́n ń bí bàbá bẹ̀rẹ̀ ẹ̀yìn ọlọ́run á jẹ́ kí ìrandíran yín kó wá rí irú ẹ̀ orí yín fọ́ dànù ẹ̀ ṣì rè náà ni pé bàbá yín náà ṣe bó ṣe ń gbé bó ṣe ń gbéyàn lọ́dún nílé ọmọ ẹ̀ nìyí hmm. ìlú tó ti ní ní nàìjíríà wọ́n máa sọ pé àwọn ọmọ yìí bò ní respect wọ́n máa ń fi pàdé bàbá wọn ní ìṣàn pé bàbá kan lè gbọ́ ọmọ kó gbé girlfriend kó gbé lọlé ọmọ ẹ̀ kó lọ máa dó mẹ tọmọ ẹdẹ níyàwó ẹ mọ̀ bóyá nǹkan tó fàjà tó fi yé ti wù mí gan nìyẹn tí ò jẹ́wọ́ bóyá wù mí ti kí fún Mohbad pé àwo sọ fún dáàdi mi ò láìkí ẹ o máa gbé girlfriend wọn bá sùn nínú ilé mi ẹ tí ì mọ̀ra kan fúnra rẹ̀ ló sọ pé three days kọmọ tó kú ó ló dẹ̀ gbé ọmọ ẹ̀ lóun lọ́wọ́ ó dẹ̀ yá àwọn fọ́tò ọmọ ẹ̀ ò request fún DNA test ó wá náà ọmọ Nàìjíríà wọ́n ní DNA test ó wá ń ké DNA test DNA test DNA tó bá sin Mohbad ò ní láyọ̀ láyé tó bá sin tí ò lọ́dún mẹ́jọ ní mọ́ṣúárì nígbà yẹn pé wọ́n gbowó ọmọ yẹn ti dọmọ ìjọba bó gbé bẹ́ẹ̀ fún three years ọ̀fẹ́ ló bá dé dúlẹ̀ síbẹ̀ hmm. o kò sí tó fi ń ṣèyàn dúlẹ̀ síbẹ̀ ológun kú ẹ̀ mú mọ nǹkan tó fẹ́ ṣe ìkòròdú tó sínsìn yẹn ló fẹ́ padà sínsìn òun ló ṣe ń kà mo ti ṣe fẹ́ǹsì ó kù géètì tó jẹ́ ń pẹ́ lówó géètì bàbá àwọn dání ọlọ́ra tó ń tẹ̀lé olóòbùkún ẹ wá lọ wọ àkáǹtì ẹ̀ sí ẹ ti gbówó ń bẹ̀ kò sáwọn tán bá píìnì àkáǹtì nínú gbogbo àwọn tó ń ṣe ṣòfò ó wá ní olú ọmọ nìkan ló fún mi wá mílíọ̀n olú ọmọ nìkan ló fún mi wá mílíọ̀n ó mi ó gbowó mi ọ̀n fún ẹ mi olè alájẹsẹ́ náà yẹ e kó ọmọ ẹ kú gan oní thirty thousand ló fún ẹ wa la mẹ́ta wàhálà yí ẹ ni èèyàn eh, ló wà láyé lọ́mọ òfin thirty thousand ó mọ nǹkan tí mo ṣe láìkì ìyá mi ah! ọlọ́run o torí pé mo ń ṣe ṣòfò bàbá tó bá lọ rò tó lọ tó kò lọ fi nǹkan kan wé ìyá mi ó máa gbiná ó ní ṣoríire ò ní láyọ̀ wá gbiná ẹ̀rín tó wà lẹ́nu ìyá mi ń sin ò ní rin ọmọ ò ní kò ní pátá sí ẹ lẹ́nu eh. ìyá mi tó ti dáa fún ọ̀rẹ́dì hmm. ìyá mi gan wọ òkè jù mí lọ ó ní nǹkan ó ní property jù mí lọ nǹkan tí mi ní ìyá mi ni hmm. ó mọ nǹkan tí mo ṣe láìkì ìyá mi mo láìkì mọ́mì mi torí pé nígbà tí mo wà ní nàìjíríà nígbà tí mi ti travel nígbà tí nǹkan dá fún mi kí má ní nígbà tí nǹkan kù díẹ̀ káàtó fún mi àbúrò tó tẹ̀lé mi ó ti ń fún mọ́mì mi àbúrò tó tẹ̀lé mi nígbà tá à ń sọ yẹn mọ́mì mi lè ní àwọn nídìí two hundred thousand àbúrò mi lè má ṣe ẹsẹ̀ níbi tó wà ó máa ṣe báàgì ó máa kó fún wọn bí mo dẹ̀ ṣe wà yìí nígbà yẹn mọ́mì mi wọn lè sọ fún mi pé ọmọ mi jọ mo nídìí one thousand kí n rí kí n ṣí báàgì kí n fún wọn. àmọ́ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ tí n bá feel bad mọ́mì mi á tún pè mí wọ́n á ní mo mọ nǹkan tó ń rò àwọn sì máa tọ́jú mi gbogbo yín pátápátá ni máa jẹun ẹ̀ ọ́. Oh o ò dẹ̀ ń ṣọmọ lásán o ó sì máa dà má wọrí má rora ẹ pin wàláì bó ṣe máa ń sọ fún mi nìyẹn màá tún lọ lé mọ́mì mi gbà mí <laughs> èmi tí mo wá kí mọ́mì mi tó yẹ kí n mú oúnjẹ wá fún wọn tó yẹ kí n mú owó wá fún wọn tó yẹ kí n rèso wá fún ìyá mi màá tún délé ìyá mi ìyá mi á tún máa dì nínú oúnjẹ tó ní nínú ilé á tún máa dì fún mi á tún bá mi fi sínú báàgì bóyá mi ò ní fẹ́ gbà mo ti lọ ilé ìyá mi rí mo nídìí nǹkan ojú ń tì mí ara ń kọ́ mi láti béèrè mo dẹ̀ mú àwọn nǹkan yẹn mo dẹ̀ dì sínú báàgì mo dẹ̀ rọra mú èyí tí wọ́n ní fúnra mo dẹ̀ gbé sínú báàgì mo ti gbé sínú báàgì mo ti kó aṣọ ọmọlé lórí ẹ bìlífù pé mo dẹ̀ jáde mo sáré lọ báwọn aráalé wọn sọ̀rọ̀ ẹ mọ̀ aṣá à ń ṣeré mo dẹ̀ ní kí n máa lọ báyìí irú nǹkan tí mo bù sínú báàgì irú ẹ̀ gangan gangan bóyá pàrokò fún mi ni irú ẹ̀ gangan gangan mọ́mì mi dẹ̀ tún gbé fún mi nígbà tí mo ṣe wò báyìí ara mi ń gbọ̀n ọwọ́ mi ń gbọ̀n nípa ó dàbí ya ìtì rí o yé àbí nǹkan tí mo múná bú náà dá padà fún mi ìgbà tí mo wá dé ọ̀nà mo wá ṣí báàgì mo ṣe rí ìtẹ́ mo bù the same thing náà lẹ́tún fún mi ẹ mọ nǹkan tó mi mọ́mì mi ń jẹ́ kó yé mi pé mo nífẹ̀ẹ́ no matter what máa béèrè máa fún ẹ ó dẹ̀ ń bẹ ọlọ́run àwọn òbí tó dà nìyẹn tó máa ń jẹun pẹ̀lú ayọ̀ pẹ̀lú dùnù ọmọ ó máa wu ọmọ láti ṣe fún wọn tọ́mọ ò bá ní gan ó máa máa forí gbárí pé ìyá ìmúfẹ́ mu wàá pìṣẹ́ bàbá ìmúfẹ́ mu wàá pì kò ń ṣàwọn alátẹnujẹ ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Mohbad pé kí ló dé tí ò ṣe kí n bá àdúrà sọ̀rọ̀ torí ẹ lọ kóòtù àwọn òpònú mi tán lọ kóòtù náà Eh, ó wá ní wíwí àtọkọ ẹ̀yìn èrò bàbá yín àtìyá yín ò jàre àwọn ọmọ àlè dédé bàbá yín àtìyá yín ò jàre bàbá yín àtìyá yín ò jàre ẹ mú Wùmí kẹ́ pa bẹ́ ṣe dá Mohbad mọ́ ṣe dá Mohbad láàmú títí tó fi kú ṣe gbígbà tó kú tán justice for Mohbad justice for Mohbad tí Nàìjíríà bá ń gbèjì ó jẹ́ ṣọ́ra ó jẹ́ méré ó jẹ́ tètè sọ fún wọn pé ó ti tó ẹ ṣeun gan ẹ padà ìjà ti tán Oh, kán tó yí ilé ẹ e lórí <laughs> Nigeria my country Nigeria my country Nigeria my country hey, <laughs> eh, eh, who no fear Nigeria e go better. Mm. Justice for Mohbad. Justice for Mohbad. Àdẹ̀fi bí justice ṣe rí sórí Wùmí ló pa Mohbad ó gún Mohbad ni ó gé okú ẹ̀ ni ó gé okú ó fi ṣe súyà ó bàtà súyà lé lórí ó fà á jẹ naija naija my country tó máa ń rí búkìsì nìyẹn amógun ológun amẹjọ ẹlẹ́jọ́ agbélérí ọlá máa bẹ sọ̀rọ̀ búkì bóyá àwọn ọgọ máa ṣe ṣọọlá fún ìwà bàbá Mohbad. Mm kó wá bómi kó ní rọ ǹjẹ́rí ẹ rí hmm. ẹni tó lọ́hùn ò gbàdúrà kéèyàn wà bẹ́ẹ̀ yẹn kó lóun ò dókó látọdún mẹ́jọ ó lóun bọ́ lóun sọ̀rọ̀ irọ́ ni o àwọn ará Manchester ń sá fún wèrè ni o <laughs> ẹni tó ń wọkọ̀ lọ́wọ́ mi <laughs> ẹ gbọ́ ọ́díò yẹn ṣó tí mo ṣe yẹn wà ọ̀tẹ́ bá ní lọ́ba yín mo wá máa gé bẹ́ẹ̀ wà <laughs> ọ̀pẹ ni ọ̀yẹ́ gbá wò gbogbo gewèrè tó ń ṣe yẹn aṣọ tẹ bá rí lórí ẹ̀ lórí tó wọ̀ lórí social media yẹn bẹ́ẹ̀ pàdé ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ pàdé ẹ̀ pátí òun ni Bukky máa kó sí ó ń ronú òun lẹ ṣe máa rí tó máa ń ranjú mọ́rọ̀ lọ́rọ̀ ó fi ń ṣe kí ni ó fi ń gbọ́n depression ayé ẹ̀ dànù ni bí mo ṣe ń sọ lọ bọ́n ṣe da Mohbad láàmú tó fi kú bẹ́ẹ̀ náà lẹ ṣe ń da ọmọ tó fi sílẹ̀ láàmú gbogbo ẹ̀yin tẹ́ná ọmọ yẹn ò ń ṣọmọ Mohbad ẹ lọ tẹ ẹ lọ ṣe DNA test fáwọn ọmọ yín kẹ́ tó lè sọ̀rọ̀ pọ̀ ọmọ yín ẹ̀yin lẹ bí wọn dàtọ̀ ẹ pọ̀ mọ àlè ló wà lábẹ́ yín nínú ilé ẹ̀yin ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ̀yin onílara ẹ̀yin ìka kí ni wọ́n ń ṣe ọmọ yẹn lóore fún tán ní kan dáwó fún tán ṣe àkáǹtì fọmọ yẹn ìgbà látẹgbà we need DNA of Mohbad we need DNA of Mohbad son àtìgbà ni bàbá náà ti sanwó ni bàbá náà ti ní the DNA must down the DNA must down mo pé kí ló ń ṣe bàbá ẹ kó ṣì lọ hmm. wòlíì tó gbé wọn lọ Ìkẹjà náà ìyẹn náà rí pálágídí ọkùnrin wòlíì yẹn náà sọ bẹ́ẹ̀ ah ó ní bàbá òun náà gidi bàbá olè Mohbad fẹ́ ṣe wẹ́ẹ̀dì fún òun àti yẹ lẹ́yìn tí Mohbad de ń sìn ó tún rojọ́ yẹ káàkiri wáì tó wá sí ẹ̀ tó rò fẹ́ jẹun ó fẹ́ jẹun lábẹ́ Mohbad o fẹ́ parọ́ máa jẹ wà wá ní stepmother máa wà nílé ẹ̀ wàá sunrun ọjọ́ méjì lọ́dọ̀ stepmother wàá sunrun ọjọ́ méjì lọ́dọ̀ ìyá Mohbad ẹ wá fi nǹkan lo nǹkan <laughs> oh, ó pọ̀ kí ni èdè máa ń dùn kéèyàn jẹ kó jẹṣẹ x ah ó máa ń dùn ẹ mọ̀ pé ah ẹkú àtijọ́ ṣe dáadáa báyìí ẹkú àtijọ́ ṣe dáadáa ìyá Mohbad akọ́kọ́ mú ọyún ẹ̀ ah, ah, ọyún ẹ̀ akọ́kọ́ tì í bọ̀ ẹ̀ lẹ́nu ó yà pa ọmọ Mohbad wàá wá máa mú olè wàá máa gbowó lọ́wọ́ Mohbad wàá tún padà sọ́dọ̀ step mother step mother onírọ́ àwọn yẹn ń pa ah! ó ní wọ́n ṣe gbórí Mohbad jáde báyìí tán bu òróró lé báyìí pásítọ̀ ni wọ́n ṣe gbélẹ̀ báyìí ọrùn ẹ̀rọ straight gbogbo àwọn wèrè tó ń ṣe interview fún wọn ìbéèrè yẹn o torí ká lè ní pè é ni máa béèrè hmm. bá a ṣe ń sọ lọ kí ni wọ́n rí pé wọ́n ní kan dáwó fọmọ yẹn Wùmí Máìdì Àlì ò ní ṣòfò orí ìtọ́ ti dá fọmọ yẹn fínra lé fún ilé yẹn á àpíṣẹ́ẹ̀tì tọmọ yẹn bá máa fi dàgbà fínra lé fún ọmọ yẹn máa ṣoríire ojú Mohbad lọ ah! tọ́jú nǹkan rẹ tọ́jú ẹ gidi má tọ́jú ẹ lójú lásán fi rin ẹsẹ̀ tọ́jú ọmọ yẹn ọmọ ológo ni wàláì ó máa làlùyọjú Mohbad lọ orí pọ́ tètè fogun jà ọ̀tẹ̀ ọmọ yẹn láti kékeré hmm, kó má bàa jago tó bá dàgbà bí bàbá ẹ̀ tọ́jú ọmọ yẹn wàláì ọmọ ńlá ni oh, ẹ má bínú kúlíkúlí kíkìsì ni. Hmm. Mohbad ló pọnmọ sẹ́yìn o. Baba Mohbad ń purọ́ pé òun pọn Mohbad sẹ́yìn fún one picture mo ní picture Mohbad níbi tó ti pọn light ó ní light lọmọ òun jẹ́ èèyàn kan pọ ọmọ ẹ̀ ní Mohbad junior ó ní no ó ní light ló ń sọ ọmọ òun light ọ̀dẹ̀ ní panú ẹ̀ orúkọ tí bàbá ẹ̀ sọ ẹ̀yìn orúkọ yẹn máa rò ẹ̀ wàláì wàá tọ́nà fàgbáyé wàá tọ́ná fàgbáyé gbogbo àwọn tó pẹ̀gùn ẹ wọn ò ní tó ẹ láyé light ọmọ Mohbad justice for Mohbad justice for light Mohbad bàbá ẹ ni òun là wá justice fún ẹni bá porí ẹ láìda àìda máa jẹ tiwọn ẹ wá di ẹni tẹsẹ ẹ lọ bá Wùmí nulẹ̀ o ò sọ fún wa rí pé o lo ìfẹ́ pẹ̀lú Wùmí ẹ ló Wùmí tó bá ti di aago mẹ́wàá ní ọ̀la yes mo fẹ́ kémi àti ẹ pàdé lọ́dọ̀ dókítà o lè má àwọn èèyàn dání tó bá trust mi má àwọn èèyàn dání bí bàbá ọkọ gidi ṣe máa ń ṣe nìyẹn bàbá ọkọ torí ẹ pé tó mọlé tó àwọn tó ń support ẹ wọn lójú inú ni wọn gbọ́n tẹ̀mí sọ ẹ jọjọ́ ló bọ́ta tó ní mo ti pé Wùmí ká lọ ṣe DNA test kò dá mi lóhùn àfi kí bàbá ẹ wá sórí social media sórí social media ó wá fẹ̀dí ẹbí ẹ̀ síta akara ni justice for baba Mohbad orí yín justice kill you there ẹ kó ṣì lọ wèrè inú yín mélòó ló lè gbẹ́jọ́ ayé ẹ̀sìn wá sórí social media káráyé máa ti ṣí bìbọ̀ bàbá tó ti fẹ́ popular tó ti ń jealous ogun ayé ọmọ ẹ̀ lórí yọmí pé náà ló tẹ́sẹ̀ lẹ́nujú ọjọ́ tó ń sin Mohbad ò sunkún ojú ẹ̀ dákú mi ò bọ́ mbẹ́ ọjọ́ tó sin ẹnu ẹ ti gbọ̀rọ̀ ó ti grant interview shame on you ọjọ́ mo ti mọ̀ pa àbò olórí burúkú ni bàbá yẹn ṣe fọ́mọ ẹ̀ náà sin tó tọwọ́ lọ́rùn kalẹ̀ yẹn kí ló ń kí ló ń kí ló ṣe yẹ kó máa sọ̀rọ̀ ọjọ́ ẹ̀ mo ti gbọ́ pé thirty thousand ló fún ẹ thirty thousand ló fún ẹ ní last week tẹ́ ẹ pàdé ṣègè wọ́n bá dẹ̀ lọ wò dáadáa ìyá tó bí bóyá ló jẹ one thousand lọ́wọ́ ẹ̀ rí olè àdúrà kò kí n bá sọ̀rọ̀ àdúrà àwọn akọ́tò olóhùn àti dáadé wọn sọ̀rọ̀ shame on you fẹ́ pásítọ̀ òun lọ́lọ́run ò ṣe yùn ẹ kò ṣe ṣẹ́ lógo nídìí ṣe orin tó kọ ó lóun nìkan mò ń má máa kọ́pì èèyàn ṣé òun kọ́pì bàbá rà òun kọ́pì bàbá rà tòní ọlọ́mọ ló ní gbàjà wọn ní o fẹ́ gba placenta ṣe bí wọn ló ná ọmọ tó ní ìdí DNA test ọlọ́mọ ló ní gbàjà kọ ọlọ́mọ ló ní ló lo kun ọrùn ajá ló yẹ kó o kọ okùn tó wà lọ́rùn ajá ọlọ́mọ ló ní happy pepper mi me ẹ dẹ̀ ń bú wù shame on you gbogbo yín pátápátá all love you shame ẹ mójú yín ẹ ti bọnú púpù ẹ̀yin ìka ọ̀dọ́ró tó wáyé pẹ̀yìn lẹ́bí rù wù mí ẹ máa pàtó rọ́ọ̀kọ̀ ẹ̀ kú tó bá tiẹ̀ ṣe mistake ẹ máa pàtó rí mistake ibi to ti ṣe mistake mo ti ṣe ṣó lẹ́ẹ̀kan mo ti bá a mo ti kí fún ah ah báwo ló ṣe máa ní ìwọ̀kọ́ lóṣù ṣe ń dómi fẹ́nẹ́tàrí òyà simple àbúrò ẹ̀ ló ṣe ń dómi àṣẹyìnwá àṣẹyìnbọ ní Wùmí gan wà ní kitchen tó ń ṣe fried rice tó ń dín tọ́kí so kí ni ká wá ṣe sí bóyá sáré sí indomie kì í tọ́kí tó jiná ni ah, ṣó mọ̀ pọ̀ kò máa kú ni hmm, téèyàn bá máa kú kò sẹ́ni tó máa ń mọ̀ pé ẹni máa kú á rò pé minor ṣèbọ̀ wọ̀ ni minor team ó máa wà òkè. Okay. Mm. Yeah. Eh? mi mọ̀ pé tí mi bá wo mi nu wọn tó bá délé tó á lọ try ẹ̀ wò àṣẹ báyìí á lọ sọ fún ìyàwó ẹ̀ pa ah, òun rí one black lady kan ó ṣe báyìí ó ṣe báyìí ah bóyá bó ṣe ń ṣe láfíríkà ni <laughs> àwọn tí wọn tó bá gbẹ́rù sórí bóyá ni wọn ò ní dọ̀dọ̀ dókítà wọn lè ní ó ti kọ sí i ó ti jẹ́ kí brain àwọn bọ́ sẹ́gbẹ́ kan <laughs> bọtà wa ń tiwa ah, ọmọ làbáǹsì ni wa hmm, Africa baby we know they carry last we get am for bone <laughs> we get am for kini we get am for bone we get am for egungun egungun wins egungun wa strong e bi hmm. ẹ ṣeun ẹ já máa lọ.